Kìnìún ẹ̀yà Juda magnify your power today olùṣọ́ àgùntàn rere fi agbára ẹ̀ hàn. Kìnìún ẹ̀yà Juda magnify your power today olùṣọ́ àgùntàn rere fi agbára ẹ̀. kìnìún ẹ̀yà Júdà magnify your power today olùṣọ́ àgùntàn rere fi agbára ẹ̀ hàn. kìnìún ẹ̀yà Júdà magnify yapa today olùṣọ́ àgùntàn rere fi agbára